ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò ní wọnú egungun ni. Ah, ah. Ah, ìwọ ti jẹ dùnkẹ́ àyà kéké lónìí o gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kó rí o mọ̀ fọ́n wọn wọ́rọ́wọ́ wọ́rọ́wọ́. wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. má jẹ tán àti jẹ lọ. ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já ó mọ̀pọ̀ rẹ ni. ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí. àṣà wa ni nílẹ̀ yìí o àṣà wa ni. mo ní ní mo ní ní. Jimmy Amẹ́kùnlá yìí yes sir ọkùnrin mẹ́ta àtàbọ̀ ọkùnrin ní ẹ̀ǹkẹ́ sísà. Jimmy kí ló sọ fún wa nígbà tá a fẹ́ gbà ẹ̀ sísè ń yes sir ẹ ṣe sir mo sọ pé mo lẹ́ẹ̀sìpírẹ́ǹsì iṣẹ́ ọdẹ tẹ́lẹ̀ sir. kí ló tún wá sọ lẹ́yìn yẹn. mo dẹ̀ tún mo sọ pé lágbára ọlọ́run oògùn pọ̀ díẹ̀ sà. ẹ lóògùn. bẹ́ẹ̀ ni sà. kò ṣe jọ sọ fún mi báwo ni àwọn olè ṣe wá jalè tó wá rọ́ọ̀bù stúdíò wa. yes sà ṣe rí fún ilé ìtẹ́ ìbèrè yìí sà ká má parọ́ ká sì má jalè torí ibi táyé tí èèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ àṣẹ ọ̀rọ̀ òun gan kò yé mi náà sà. kò yé ọ. bẹ́ẹ̀ ni sà. the most painful part ni wípé ṣe ni wọ́n wá so ẹ́ mọ́tíṣà pẹ̀lú okùn ẹja tó wọ́n fi ń gbẹja ní koru okùn ẹja àwọn aládùúgbò wa sọ wípé níṣẹ́ ló ń pariwo aládùúgbò ẹ gbà o aládùúgbò ẹ gbà just imagine security man kó máa pariwo pé àwọn aládùúgbò kan wá gba òun apparently àwọn aládùúgbò wọn mọṣẹ́ ẹ̀jọ́ ẹ lọ. Ah, rárá sà ṣe rí ọ̀gá n tó ṣẹlẹ̀ ni pé kí èèyàn kàn mọ́ ṣèjúra rẹ̀ lọ náà ni ṣe rí àwọn ta ìbọn tí wọ́n wá fi ṣe iṣẹ́ yẹn ní ọjọ́ yẹn ha àwọn ta àwọn lágbára pọ̀ ìbọn tí wọ́n gbé dání ṣe ní dúrìrìrìrì ló ta ń lágbára ju àwọn oògùn ìjẹ̀bú lọ. ẹ ẹ o mọ nǹkan adúpẹ́ yà lọ́kì náà pé ọlọ́dẹ àwọn àdúgbò owó wọn ti tẹ àwọn tó wá já wà lólè. owó àwọn ọlọ́dẹ tẹ̀ wọ́n hmm. ó ti dá báyìí ọ̀gá ìsìn ilẹ̀ ẹsẹ̀ mọ́rú èèyàn tẹ́ ẹ gbà síṣẹ́ ń fi ọwọ́ so wọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ sẹ́rí ń rí i pé ìyà tó tọ́ àti èyí tó yẹ ni wọ́n jẹ wọn gbogbo rẹ̀ pátá báyìí ló ló sojú mi. ta ni ẹ̀bùn kí wo. Ah, àwọn ẹ̀bùn tí wọ́n lò lélẹ́yìí sẹ́rí mo máa ń rí wọn nu tẹlifíṣàn ńlá àwọn rọ́ṣíà mọ́ fi í jagun tó bá ẹ wá wò ibi tí wọ́n kọ kíní ibi Russia sí mi. dákẹ́ jimmy ẹni kò dákẹ́ banga jimmy gbangba lásán lásán náà fi jà wá lólè studio yìí jimmy amẹ́kùn láàyè. Hmm, ọ̀gá ó sọ̀rí ṣá ọ̀gá ó ṣe o mo gbà gbà lọ́wọ́ mi gbàgbàgbàgbà. àní kí n lọ fún. mi ì rán ẹsẹ̀ anybody salary ẹ̀ nìyẹn salary fún december. Ah, ọ̀gá ẹsẹ̀ wọn ni má dúpẹ́ ọ̀gá mi sẹ́rí nísìnyí wàá ṣiṣẹ́ mi bí iṣẹ́. iṣẹ́ ti tán ní ọ́fíìsì yìí òun ń mọ́ àti replace ẹ mo ti haya ẹlòmíì dáfó. ọ̀gá mo ẹ̀yìn ọ̀gá. àní kò dákẹ́ dáfó. dákẹ́ security man rèé Jimmy this our new security man ẹni tó replace ẹ rèé ó gbọ́. ẹ jọ o ibo mo ti lè rí télọ̀ tí ó bá ń skin fit yúnífọ́ọ̀mù yìí ti gbà. ọ̀gá ẹ dákun ní ọ̀dà ọ̀dà ẹja ṣe báyìí nísìnyí tá a ti pé méjì ẹja àmọ́ ṣe sí. kí ló méjì kí ni. òun náà mọ̀ ń wò pé. alo ṣiṣẹ́ ń bímọ. abájọ torí ẹ̀ náà nà fi lè mọ́lé ń bánga. ẹ ẹ dáfó mo máa yí kúrò ní ọ́fíìsì mi. ẹ mọ tiẹ̀ wulẹ̀ sí lọ́rùn wọ́n lọ wọ́n lọ. ṣé ìbọn tó wá gbaṣẹ́ lọ́wọ́ mi náà lélẹ́yìn ẹ pé ìbọn yìí ṣèbọn gidi àbí. o eléyìí jọ̀bọ̀n gidi lójú ẹ. ìkọ̀ yìí ṣèbọn gidi báyìí. Ah ẹ rí nǹkan àfi security náà. owó dé owó ti dé owó ti dé owó ti dé. ẹ mọ ta tẹ́tẹ́ tẹ́tẹ́ ò dáa bàbá ìjẹ̀bú o kì í ṣe tẹ́tẹ́ tírí dàrẹ́tì tú dàrẹ́tì ẹ wá ta ni bá Yusuf dà. ẹ ẹ lo báyé su èló ni mo ń gbé ọkọ̀ báyìí tírí bè mi bẹ́ẹ̀ ní two five wọ́n gbé lánàá. Ah, ah, ah. mo sì ní máa lọ lánàá mo wá wò pé tí n bá ta two direct kan bóyá mo jẹ́ ìṣẹ̀lẹ̀ òru owó díẹ̀ lónìí àmọ́ ẹ̀sẹ̀ kan ló wà nù géèmù. bóòlù. pẹ̀lẹ́ ẹ báyìí sùn kò sí wàhálà ń pè yín padà ẹ ẹ ṣe o jimmy jimmy. Amaka, ṣọ́ra rẹ. And if You no You una go buy army boutique. New open, you no buy. Buy any. Two two hundred naira. Leave this leave this best where you dey sell. Come buy boutique. Brother Jimmy. Mr. Amaka. Hmm. God bless you. Keep your prayer dear. Since when I borrow you 1k, say you go give me 2k. Since then, you, I no see. 2k, I no see. Where my where, where my money? wait wait wait don't don't don't, leave me John why why why why. they know they use army boutique money play o oh. so give me my money no now. no shout for my head i get money uh -huh. i go give you your money. Uh -uh. gbogbo rádaràda ah, Brother jimmy jimmy. what. jimmy jimmy where you see money. i say no thief am for your hand take take Leave me. see your head like all those all those evil spirits in the ara. hey eh, Molo ọ̀ Oh, you repent. ó bóyá sógele ó so sógele méjì. ibo orí kìíní ọ̀hún. jèmi jèmi ọ̀rẹ́ mi dáadáa bó ni mo rí i pé ọwọ́ rẹ̀ rọ̀ sọ̀mùsọ̀mù wá kárí bọnú kí ló ṣe ọ́. wọ́n ti lé mi ń bisẹ́. mo sọ náà ní tí wọ́n máa se ṣe nu bọ́n ṣe ṣe fọ́ọ̀rẹ́ mi kan nu lọ́jọ́ sí wàláì wọ́n fẹ́ fún lowo oṣù mi. wọ́n fún mi lówó oṣù mi. o ní gbogbo owó mi ni wọ́n fún mi bàtà five thousand àṣebínú rẹ mo ti yọ kinní fún ilé ìdágìnì dọ́rọ̀ yìí. kí wàá ló wá ṣẹlẹ̀. tá ń lọkọ. Ah, ah. linus linus <laughs> ọ̀rẹ́ mi dáadáa ọdẹ kú àdúgbò wa bó ni linus linus ló wá kọrun gbàánu báyìí wàá ta tẹ́tẹ́ o ò ṣe kí ni ah, tí o fẹ́ tàbí náà lọ kò sí kó láàrin kó mọ́ lọ máa lọ wọn lọ nìyá rẹ olùsí ló ṣe ẹrú jẹ bórí kìtìkìtì bí ẹrú olè bọlá bọlọdẹ jáde jèmi. jèmi àní kí ló ló ṣe ọgàn gangan kí ló ṣe tí wọ́n fi lé ọkùnrin mi sẹ. wo lákàn fi gbogbo eléyìí lẹ mo fẹ́ ta. tí ẹ fẹ́ ta àbó fẹ́ ta. àti bàbá rẹ fẹ́ ta. àpé ntọ́ǹta yìí gbogbo nọ́mbà ẹ̀ wo bá ń ta nọ́mbà dákun kò sọ náà ara rẹ ń lọ ìwọ fẹ́ ta tẹ́tẹ́ dákun jẹ́ ń bí ọ léèrè ó ti ra aṣọ rárá ó ti ra bàtà rárá ó ti ra aṣọ fún ìyàwó rẹ rárá ó ti ra nǹkan bẹ̀rẹ̀. Ah, wo mọ́dà láàmú sẹ̀gẹ́ mọ́dà láàmú ah, ṣé tó bá bá mi ta nọ́mbà gidi tí gbogbo rẹ̀ bá wá ṣé ìnífowó tí n bá jẹ́ kí n kí n fẹ́ra gbogbo ilé ìtọ́sọ̀ ni tí ẹ ti yé mi mm, ó ti yé mi. Mm-hmm. lọ bá mi ta ìgbà kémi ọbẹ̀ ọ̀tà tẹ́tẹ́ kí tiẹ̀ bá lè ta tọ́ ọ bá délé. ọba ṣe tó o kó sí rẹ kó n bí. àṣẹ̀gẹ́ kí n gbogbo rádàrádà tó tiẹ̀ ń bá ń dánwò ṣé tọ́ ọ̀bá mọ̀ mí rí tẹ́lẹ̀ ọ̀ ní bá ń ta géèmù ni. kí n mọ̀ sọ̀rọ̀ sáfẹ́fẹ́. àwọn tẹ̀sán yóò padà wá o ó pẹ̀sẹ̀ kan ó pẹ̀sẹ̀ kan ó pẹ̀sẹ̀ kan o. wọ́n máa ti ń lọ. olóṣì wọn á bọ̀ ta tẹ́tẹ́ ó dúró owó jẹun náà. ìwọ náà wà lára wọn àbí ṣe bọ́ rẹ ní bíníọ̀sì ọdún tún ti dé kẹ́ ẹ gbọ́kọ̀ wà àdúgbò kẹ́ ẹ máa fi akọ èkó kó àwọn ìyàwó wa kẹ́ ẹ máa kó wa lómi ọbẹ̀ kí. ṣé wọ́n sọ fún ọ pé ọ̀rẹ́ mi ni Linus àbí kí ló ń sọ tí. irọ́ ló ń pa irọ́ ló ń pa ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni gbogbo yín. ṣé èmi wá ní ọkọ̀ kan téèyàn ò fi mọ̀ ṣàkóso. Sadiq. ṣé ìṣe pé ọ̀gá mi ti dé. ọ̀dà bẹ́ẹ̀ o. yé ọ̀daràn wa wa máa ti lọ dákun ó sọ pé àjọ wa ni ah. dákun gbà gbà lọ́wọ́ ìwọ ló lọ tí o ìwọ ló lọ tí o dákun o dákun ó tún tún mọtì ni tíṣẹ́ wà ń lẹ̀. Ah, irọ́ o èmi mà kọ́ ni mo lọ́tì. ọtí ẹ̀wẹ̀ òun ló lọ́tì èyí tẹ́ ẹ rí lọ́wọ́ èyí tiẹ̀ ni. kí ló gbọ́ lọ́tì wá ṣe ń bí. irọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó wá gba nǹkan ni mo wá nìkan lọ mo wá fún ó wá fẹ́ dúró kí wọ́n fi mo dé mm, ìdí tó dúró nù àbí báwo ni. wọ́n lọ mú un tí mo fẹ́ gbà wá ni. o ṣọ́ pé wọ́n lọ lọ́tì tó gbé dání. ti sọ̀rọ̀ ṣe bí wọ́n lé mi. èmi mọ lọ́tì èmi mọ lọ́tì èmi mọ ní ẹ wo nìyẹn ni. owó mi mi rà. ó yá wọlé lọ́pọ̀lọpọ̀ àríṣẹ́ tó wà rẹ̀. kó o dúró kó o dúró kó o fi dé. n ó dùn n ó dùn ẹ ṣé mọ ẹ mọ bínú ẹ dákun ẹ gan ni mọ irú rẹ ò tún ṣẹlẹ̀ mọ́ mọ́ o ẹ mọ bínú. àìtúnṣàbí bàdí ṣe jẹ́ sí ikú tí ń bójú gba ẹni o. òwe ló ń pa fún mi o. ṣé kí o máa jà ah, mo ní kọ́ ọmọ tí mi ni. ẹ ṣe bí kí wọ́n lè gbàgbọ́ náà mo ṣe mú. wọ́n lè gbàgbọ́ òṣìwò ó wá dẹnu dọtí òun á mú gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ló mú níwájú ọ̀gá ó tún débì báyìí ó tún mú. àmọ́ bẹ̀rẹ̀. kí ni ṣe ọ ganan. Sadiq. ma. lọ gba change mi wá o. change ó dáa kí wọ́n wá bí ọ̀dà kó o tún gbé ṣùgbọ́n ìpè ọjà lónìí ọlọ́run ó ní o ah, ah, jìmí ọ̀rẹ́ mi mhm. bó ni. sixteen. kí ló ṣe sixteen. sixty one. kí ló ṣe sixty one. fifteen. kí ló ṣe fifteen. seventy five. bàbá rẹ fẹ́ seventy five ni. mo jẹ́ tún pé fún méjì ń gbọ́. mo ti jẹ́ tún pé. <laughs> sixteen. sixteen. sixty one. sixty one. fifteen. fifteen. seventy five. seventy five. mo jẹ́. o jẹ́. o <laughs> rè é. mo ah! ti jẹ́. Jimmy. èmi nù. ní efọ̀rọ̀ rẹ sí ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni ó yá mi dà three point five. Ah! owó dé. ṣègìṣègì máa mi. níbo lówó mi wà. yìí mi mo ti kú ònú ìyà. mo bẹ́ẹ̀ ni o mo kú ònú ìyà. <laughs> owó dé. Ah! <laughs> Ore. Ọmọ òtẹ́lú. Mo gbede ẹrù. Ẹrù. Ẹrù. Ọmọ òtẹ́lú. Ore. <laughs> Eh! Ọwọ́ àgbà jẹ́jẹ́ ni o kì í ṣe thirty five thousand ah. three point five rèé o. Jimmy. Tanu. Ìmọ̀. Hey, ṣe é ṣe family battle father side mo fẹ́ gbowó fún wọn ń pè ọ́ eh, eh. ta ni. ta ni ọba ń pín wo jẹ́ n gbowó mi. kí ni. olóhùn ìyàwó kò sùn látàárọ̀ bó jẹ́ pé ó ti mu gbogbo ọtí fún mi tán. gbàgbé mi làmì oje. wẹ́sẹ̀ eh, kan péré ló kù kó wá kò wàláì ah. single tune ló kù kò wá sórí ah. Ah, ọmọ dùn mí o. jèmi mọ. wọ́n fi inú wo mo ti ṣe tán. láti ṣe kí ni. mo fẹ́ mo fẹ́ ta wo. mo fẹ́ ṣe kí ni. mo fẹ́ ta ẹni. so ibi mo sùn sí tẹ́lẹ̀ wọ́n ti gbé wá fún mi. ibi tó sùn sí ibẹ̀ lọ́n ti gbé wá o ti lọ mutí gbogbo ṣe ń rún fọtí. má yọra rẹ lẹ́nu kì í sọ tí lélẹ ìwò wọn gbé wá fún. wọn ti gbófò wá fún ọ tó bá mọ. wọn ò gbófò wá fún ọ. ìwọ tí wọn ṣe lé lẹ́nu iṣẹ́ wọn ṣe lé lẹ́nu iṣẹ́ wọn wá fún ọ lówó oṣù ọlọ fi tọ́jú mọ̀lẹ́bí rẹ ó wá ló fẹ́ fi owó rẹ ta tẹ́tẹ́ mú wọn ti ń ṣerú rẹ wá. Ah, ah, ah, ṣègè ewu tẹ ń bẹ ṣe bóun ló lo wẹ bóun jẹ play fún. yọ̀dà fún ọ. àbí ìmọ̀ dọ́lọ́ lẹ̀ kankan alákọ̀ọ́kọ́ èwo ń tèmi ń bẹ̀ èwo òwò di ifá ni ẹlẹ́ẹ̀kejì wá ni wípé jẹ́ ń bèrè lọ́wọ́ rẹ o èèlò ni owó tó ti pọ̀ jù láyé rẹ tó ti fi ta tẹ́tẹ́ rí sọ. Ah, èmi èmi tó yẹ pé kò sí kí ojúmọ́ kan máa mú báyìí kí n má five hundred naira ta tẹ́tẹ́. sáàkì ah, o èmi ni ọmọ ènìyàn ọmọ ènìyàn. bèrè pé èèlò lòun fẹ́ fi ta tẹ́tẹ́ tá à ń wí. èèlò thirty three bay kí mo wí thirty three bay lẹ́ẹ̀kan náà eh, ìgbà náà wọn ń kọ́ eh. ló lo owó ẹ̀. Ah, eh, ẹni ńlá ni ṣe ń la. ẹ ẹlẹ o ẹni ìyá ńlá ń jẹ ní máa ṣe ń la àbí. wàhálà lọkùnrin rẹ sì wò àbí èmi ọ̀ta ọ̀ta ta fún mi. wo jẹ́ ń wí fún ọ torí wọ́n lọ ń gbé lẹ́yìn rẹ̀ bó bá ti ta tẹ́tẹ́ tí ò bá jẹ́ yín padà bọ̀ lọ́dọ̀ mi wá tọrọ owó nù yín sì ní fún. àṣé eléyìí ló ń dóde pé wọ́n padà wá tọrọ owó lọ́rẹ̀ èmi wá ń sọ fún ọ lónìí wípé lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá ìyá mi wọn ní padà wá bí ìwà àtọ̀rọ̀ owó lọ rẹ bọ́ ọ bá rí mi bì tí mo wá àtọ̀rọ̀ owó lọ rẹ pàjá fún mi wọ́n jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún eh, eh, ah, èmi mo sọ bẹ́ẹ̀ fún. Eh, ẹ ẹ ọjọ́ mọ́ para rẹ dànù sí sí sí mi lọ́rùn bí. play fún mi. bá a fún. ọ̀ya mú nọ́mbà wa. irọ́ ìyìn pe nọ́mbà mi fún ọ ọ̀ọ́ta nọ́mbà mi mú bébà wa ń kọ́ bẹ́ẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ fúnra mi. ẹ kó má bàa sí náà ni ẹ jọ ẹ mú bínú mo fẹ́ ṣe rẹ̀ sí ni mo wá ń wò bóyá mo lè rí àlùbọ́sà yà lọ́wọ́ yín kí n kọrẹ́ sí kó lè kó lè dùn díẹ̀. ẹ fẹ́ ya àlùbọ́sà. mo fẹ́ ya àlùbọ́sà tàbí kẹ́ ẹ̀ kúkú fún mi ẹ bá ní kékeré. ok ẹ ní ìdàlùbọ́sà àbí kò sí wàhálà mo ń bọ̀ ẹ ṣeun o. ẹ wò àlùbọ́sà ṣé lè yàn àtó. Ah, hmm, ẹ wò eléyìí náà ti tó ó ti tó báyìí ẹ hmm, hmm, ẹ mọ bínú <laughs> ẹ mọ bínú mọ ní wàhálà mi pọ̀ ẹ jọ mo lè rí yọ díẹ̀ ìsebẹ ẹ ìsebẹ nǹkan tí ẹ fi mo ṣẹ̀ṣẹ̀ rántí gan pé tilé ti tán. Eh ẹnu ti ṣe bẹ́ẹ̀ báyà ni mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ẹ ṣeun ọ̀rọ̀ mi ò ní sú yín o. tiẹ̀ sí nǹkan tẹ̀yìn ò lè tọrọ. Ah, ah. mẹ́bí bíbélì ló ní béèrè a ó sì fi fún ọ ìwé bíbélì mo tẹ̀lé ńgbà tí èsì pé bóyá mò ń ṣe nǹkan tó jẹ sẹ́pẹ́ tó jẹ pẹ́sẹ́ ni. ó wà lára yín ẹ kó máa tó wá tọrọ gàárì. ah iyọ̀ rẹ o kí mọ́ gbé gbogbo rẹ lọ. Ah, ẹ má gbé lọ. àdúró eléyìí ah, ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì yín ebi ò ní pa o. ṣé gbogbo nǹkan tẹ nílò ó ti tán pátápátá ó kú o mò ń wò bóyá mò ni o òróró kẹẹkan bá mi rọ sínú láìlọ́ọ̀nù àbúrò mi ò yé yín ẹ̀ẹ́kan rọ sínú láìlọ́ọ̀nù yín lọ ró sórí ìrẹsì ń bá délé òróró òróró ṣé ìrẹsì kọ́lẹ̀ lẹ fẹ́ sè. ìrẹsì mo fẹ́ sè. mama kejì ṣé ó lè dá yín lójú pé <laughs> ẹ̀yin ìrẹsì tẹ fẹ́ sè yẹn ṣá. ìní aláì kò sí. kò sí. a ìní ìrẹsì èmi rò pé ńgbà ń bá fi tún sọ pé kẹ́ ẹ fún mi lóròró ó ṣeé ṣe kọ́lọ́run fún yín nímọ̀ tẹ́ fi mọ̀ pé kò sí ìrẹsì nílé aláì <laughs> kò sí ìrẹsì. kò sí ìrẹsì tẹ fẹ́ sè so báyìí ó kù òróró àti ìrẹsì. ìrẹsì ọ̀dà àwa náà ò ní púpọ̀ nílé ṣùgbọ́n máa wá golo díẹ̀ fún yín. ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì í ṣé lẹ́yìn òróró àti ìrẹsì ṣé gbogbo nǹkan tẹ́ fẹ́ lò ó ti tán pátápátá gbogbo nǹkan tẹ́ fẹ́ yá lọ́wọ́ mi. ìyá á tí n bá lè ra tàgùnbù tàbí bóyá gbogbo tẹ́ ti wẹ́ títì lé tẹ́ ẹ̀ pàápàá èmi mo kàn sọ ni ẹ bá gbọ́dọ̀ wá àti ìrẹsì. mo dèjì mo dèjì ọ̀rọ̀ mi ah, lọ́wọ́ olúwa bàbá máàkì ẹ pẹ̀lẹ́. àǹtí tẹ́lọ̀ ẹ jọ ọkọ yín kọ́. ṣé kò sí kò dé láti fi ṣe. ẹ má bínú o ṣó fẹ́ jẹ gbèsè wọnú ọdún tuntun ni. Ah, jìmí jẹ yín lówó. ó jẹ mí lówó ta ni jìmí ò jẹ lówó ládùúgbò yìí. ẹ kú iṣẹ́ o. ẹ ẹ tó bá dé màá jíṣẹ́ fún. ẹ má kàn jíṣẹ́ o ṣe ni kò sanwó mi bí bẹ́ẹ̀ kọ́ bí ọlọ́pàá máa kó anybody ni. Ah, ẹ wò ẹ káàbọ̀ jàre ẹ kọ́sùn aṣọ yín ó ti rẹ́dì. bóyá kí n kàn fún yín ní láìlọ́n kẹ̀kan ah, ah, magbẹ́. Ah, ẹ rò pé mi mọ́ṣẹ́ àbí. mi ì sọ bẹ́ẹ̀ mo kàn fẹ́ wò owó nù. tẹ́ bá lẹ fẹ́ wò. kò sí wàhálà. ọ̀rọ̀ gbogbo lọ́wọ́ Olúwa ló wà kí ló wá ń ṣe kí ní ìgàn báyìí ó kàn ń ṣe wá ń fò báyìí ń de ọ́ ilé ẹ o. kí leléyìí ah, ah, àǹtí kí leléyìí. bí ti bá wo ah, ìjẹ́ ní pé kí n rán náà mo rán. sáì wẹ̀rẹ̀ wo ṣé sáì òṣì tí wọ́n ń gbé kẹrin fún mi lélẹ́yìí. ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ẹkúlẹ̀ Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n ẹ kàn sí www.refacademy.org láti mọ̀ nípa wa síwájú sí i ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one zero six six eight five one zero zero Red Film and Art Academy fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. nínú ilé mi wọ́n ti yá wèrè. mi mọ̀ pé yìí ni ẹ̀yin náà bá ti tètè sọ̀rọ̀ mi mọ̀ pé yìí ni ẹ má bínú. ọkọ ẹ dá. ẹ wo bàbá ẹ jọ ẹ yẹ kí n pa nǹkan tó gbé wá sí ìbàdàn ẹ hẹ́n àti tó lórí veranda ṣé bí ọjọ́ kìíní àná ṣílẹ̀ sọ fún mi pé kò sí style tẹ́ ẹ̀ lè rán láyé yìí ẹ wá wo òṣì tẹ́ ẹ rán fún mi ọdún mo kọ́ wọn lélẹ̀. àǹtí ọdún ẹ fi style náà hàn mí ṣé bí ẹ̀yin náà lè sọ pé style tẹ́ ẹ ní pé kí n rán náà mo rán. bàbá náà lòdì ẹ gbà mí. Ah, ẹ ṣe o ah, ah. ẹ ṣe o style tí mo ní kọ́ wọn fún mi rèé o. jẹ́ǹgbọ́ ìwọ style dìdìrín ìwọ style dìdìrín tẹ́ lọ rán. ẹ mà ṣe o. kó tó ní kí. òun rèé o. dúró báyìí káwọlẹ̀ káwọlẹ̀ Ah. mo dẹ̀ sí káwọ́lẹ̀. kí ló ṣe ṣé o fẹ́ dájọ́ ìfúnra ẹni dúró lè káwọ́ gbéra káwọ́lẹ̀ káwọ́lẹ̀ báyìí. ó dẹ̀ fẹ́ bára mu. kí lè ń sọ báyìí. ó ah, jọra náà kí ni ojú wa ń dùn mí ni. kí ló fi wá jọra. ẹ̀dẹ̀ ni ẹ ṣé ìwà náà rà rẹ̀ yìí òòrè òòrí bí òòrí bí òòrí ọ̀sán wẹ́wẹ́ ṣé wàá jọra wọn tó dàbí ọ̀pẹ tí náà mú. ẹ wọ ẹjọ bá bá lórí ẹ bá sọ pé ẹ lè dá sọ̀rọ̀ ẹ panumọ́ lórí odi kìlómítà wọn bá kó kó rẹ. tí wọn máa fi padà wá tẹsí mi ò bá rẹ́dì gbọ́dọ̀ gbàdúrà gbọ́dọ̀ gbàdúrà yín ẹ̀yin tí ló ń. àfi bíi sáínbọ̀dù kò jẹ́ mi o nǹkan tó ní pé kí n rán ni mo rán o. ọkọ ẹ̀dá ọkọ ẹ̀dá. ó travel. obìnrin obìnrin obìnrin. babaláwo. ètò ìfọlọ́wọ́ kí ló ṣẹlẹ̀. ọkùnrin tí mo rí mo wà lókè bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí. Ah. Ah. tó lóun lọ bí iṣẹ́ ló ti travel. ó ti travel. sọkọ ẹ náà kọ rí Jimmy Jimmy kàn Jimmy má bọ̀ ẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ Jimmy tó travel rẹ̀ tí o rí pé alá alá mo ní ọ̀fẹ́ gbé mi ṣubú wọ́n ti fokú gbá o jimi jimi jimi jimi jimi. eré mo máa bá ṣe mí ma mí ma kí n bá ṣe kó fẹ́ gbọ́. ọkọ mi o. mọ bọ mọ bọ mọ mi ò lọ mi ò lọ jimi jí. jimi ẹ ti fokú gbá. mo ń bọ̀ ṣé wọ́n ti lọ. wọ́n ti lọ jàre wọ́n ti lọ. Jimmy Jimmy níjẹ́ wo la fẹ́ ṣe gbogbo ilé ìdábàá nítorí Ọlọ́run ìjọ ògàngàn la máa sanwó lé òun ni ọdún kọ̀la èyí ráìsì àrà àròróró àti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ débi pa máa rọṣọ ọdún Jimmy. ẹ kú ọdún. wo lọ́hùn wo lóhùn dẹ̀ wò mí mọ́ ètò yìí mọ́ ekún tó yìí ó dẹ̀ fún mi lélẹ̀ ìwọ lọ́hùn tó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ṣó yẹ ká máa jojú ara wa báyìí. kò tẹ́tẹ́ kan lọ́gbà ló ló fẹ́ tẹ wá lọ́gbà. Ah, kérésìmesì fẹ́ dé. eré bí eré bí eré the table turn. èmi kọ́ èmi kọ́. ní kíni ìwọ kọ́ ní kíni jọ ta ló ní oorun òṣì tó ń sùn láti ìrọ̀lẹ́ àná ná. ń lọ ṣẹlẹ̀ gangan. ìwọ náà lábí o ìwọ lábí. àbẹ̀ ń pé mo yóò díẹ̀ lánàá o orí ń fọ mi burúkú burúkú. orí ò ṣe ní fọ orí ò ṣe ní fọ ó pẹ́kẹ́ dọ̀gán tó dùn ọ́ jọ́ kí ló dé tí o wá sùn láti rọ̀lẹ́ àná tó yó bọ̀nà kù ṣé ẹ ẹ̀ ṣiṣẹ́ ni tó fi padà wálé láti ibiṣẹ́. wọ́n ti lé mi ń biṣẹ́. ó ṣe kí ni. <laughs> màmá kejì kí n gbogbo eléyìí gan ah, ẹ wo ẹ ṣọ́ra yín o àwa náà ní kàlẹ́ńdà ńlé wa o ẹ má tiẹ̀ tí ń wà pẹ̀lú ọdún lọ sópin. Jimmy di mí fi ọ̀rọ̀ màmá kejì sílẹ̀ kọ́kọ́ fọ̀rọ̀ màmá kejì sílẹ̀ nù kí ló sọ pé ṣe fún ẹ. wọ́n lé mi ń bìṣẹ́. wọ́n lé yẹn ń bìṣẹ́ lọ́dún jọba wọn la fẹ́ ṣọdún báyìí. wo fara rẹ balẹ̀ oje gbogbo nǹkan ni wo mọ̀ ọ́ mú pàpàkókó pàpàkókó wọ́n fún lówó oṣù mi ṣe gbogbo ẹ àbí wọn kàn fún. gbogbo rẹ mọgbà lọ́wọ́ ṣé èmi náà wá gọba ni ó gbowó mi mo fomi sìn ọ́ lọ. mi ẹkùn fúnra mi. lọ́n ṣeun lọ́n ṣeun. ó kù díẹ̀ o. ló kù díẹ̀. ó kù díẹ̀ kọ́ lọ́n ṣeun. n ò rówó yìí. n ò rówó yìí. thirty five thousand. thirty five thousand. thirty five thousand. farabalẹ̀ náà ibo ló fi sí ibo ló fi sí. àpò mi náà ni àpò mọ́ náà ṣe bóyá àpò náà ló ń wòye mo lọ sí. ṣé mo ń dẹ̀dẹ̀ lójú pọ̀ mọ́ ìdílé lánàá ṣá. bí mo. Ah, Jimmy Jimmy ṣé kìí ṣe pé òyà lọ́dọ̀ ṣẹ̀gẹ̀ lánàá. ah ah ah. ah! ah gbèsè Jimmy, gbèsè Jimmy, mo dáràn mo dáràn mo ah, dáràn ah Jimmy, gbèsè Jimmy, ní sùúrù ṣé èsè pé sùn ti yọ ọ lò. dákun dákun ní sùúrù náà ní sùúrù. jimi. Sanuel hello hello sẹ̀gẹ́ dákun wo ọlọ́run mi bẹ̀ ọ́ ah. mo forí ìyá rẹ àti bàbá rẹ lọ́nà ọ̀run mi bẹ̀ ọ́ dákun wo bá ń kánṣu ìní tẹ́tẹ́ tá a jọ sọ ah. dákun jọ̀ọ́ wo ìṣe mọ́ ìṣe mọ́ jọ̀ọ́ dákun ṣẹ̀gẹ́ ọlọ́run mi bẹ̀ mò ń bọ̀ ṣọ́ọ̀bù rẹ báyìí ah! eh, dákun mo ti ń bọ̀ lọ́dọ̀ rẹ báyìí sọ́gbọ́ dákun ṣẹ̀gẹ́ dúró dèmí mò ń ti ń bọ̀ wò mo ń lọ́ọ̀dọ̀ ṣẹ̀gẹ́. èrè tó ní wọ bàtà ó ah. ní wọ bàtà bí. mo máa wọ ọ lọ́nà. wọ́n ti fọwọ́ ta tẹ́tẹ́. Ah! àṣìṣe ọmọ wọn ibo mo ti kó wèrè iná ibo mo ti kó lórí ibu ọkọ náà. ó ti fọwọ́ ta búùlù àbí wọn bí ọyẹ kó padà wà ní ilé yìí wọn àti àbí mẹ́ta láàrẹ̀ dá. bàmẹ́ èlò ni mo ń gbé ọkọ̀ báyìí kìí ṣe tírí bèè mọ́ ó tún di tírí fáìfù ah nba sì mọ̀ lọ lánàá o. dákun wo ọlọ́mùnà ibẹ̀ dákun bá ń káńsù rẹ̀. káńsù kele. bá ń káńsù tí mo ta dákun wọn ṣe mọ́ ọlọ́mùnà ibẹ̀ o. bá a wo fọmọ ẹni àgbọ̀ ń bà mo ní oyè kọ́ rọra mọ́ ọmọ gògóró onírọ́ ṣé n fún tíkẹ́ẹ̀tì lánàá. bọ́sì bọ́sì mo wá wo mo wo ìbọn jiyàn dákun sáàbà káńsù rẹ ọ̀nà mi ibẹ̀ ọ́ dákun. kò sí bí mo yẹ fẹ́ káńsù rẹ nǹkan yẹn kan péré mo lè ṣe fún ọ báyìí jẹun wọlé mo tíkẹ́ẹ̀tì tó wà lọ́wọ́ mi kí n bò bóyá mo ṣe lè rí fún ọ. dákun dákun ṣẹ̀gẹ́ káńsù ni ọ káńsù rẹ̀ wo so gbogbo owó òun gbogbo owó òun ìyàwó mi ti ń dúró dè mí lé. dákun dákun. èmi ṣe sùúrù ṣe sùúrù. ẹ mọ̀ ṣe. sixteen. sixty one. sixty one. mọ̀ dáhùn lóòótọ́ bá ti pè é seventy five. òun ni ó mo jẹ. a ti jẹ. mo jẹ. a ti jẹ. mo jẹ. èmi jì mí mo jẹ. mo jẹ mo jẹ. ayé mi o. a ti jẹ. èló ni wọn ni mo jẹ ná. jì mí èló ni mílíọ̀n. mílíọ̀n. ó kọ́ lé wọ́n gbọ́ lẹ́yìn wọ́n gbọ́ lẹ́yìn. tìmí má pa àwọn ẹ̀mí tìmí àjọ jẹ ni. mo ti jẹ tìmí àti jẹ. mo ti jẹ kíkẹ́. tìmí má lọ. kíkẹ́. tìmí wá ya fọ́tò wá ya fọ́tò. ayé mọ̀ ya lọ́la. irọ́ jókòó. mọ̀ ya lọ́la. jókòó sixteen sixty one fifteen seventy five ìjọba ọmọ tó. ìyàwó yà mí. ayọ̀ yà mí ayọ̀ yà mí. yàmí owó ti dé. ayọ̀ yà mí. yàmí owó ti dé. ayọ̀ dẹnu bọ̀ bọ̀ tó. lásìkò gé. kàmúkàmúkà dá ẹ lóhùn mo ní ṣó ti wá rí gbà. owó dé owó ti dé owó ti dé owó ti dé ṣé kò ṣe kó tó ti mọ sí. owó ti dé owó. jimmy john torí Ọlọ́run kí gangan ló ṣẹlẹ̀. Facebook. Kite! Wo wo o mo ṣe jẹ̀rù tó ten million naira. Ní sùúrù jàre ní sùúrù kí ló ló ṣẹlẹ̀ ní sùúrù. Ó ti ṣe o, bàbá ti bàbá ti ṣe o tó bá wà lẹ́rù bàbá ó ti ṣe o. Ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe ẹ eh, ó ti ṣe ẹ eh, eh, ó ti ṣe ẹ ti ṣe ẹ ti ṣe ẹ ti ṣe. Ah, a kó àjọyọ̀ ten million a kó oríire o ẹ ah, ṣeun ah, mo bá yín jọ ẹ ǹlẹ́ kí ni tá ń ṣe o. ọkọ̀ ìmàlójẹ ló tó ten million naira. ó jẹ́ wo. bẹ́ẹ̀ o. Ah, ó pọ̀ o ah, owó kékeré ten million naira. Ah, owó kékeré kọ́ o bẹ́ẹ̀ ni ọkọ mi jẹ̀wọ́ hmm. ẹ wà gbà ní àdúgbò yìí ìsìn gangan lẹ́sẹ̀sẹ̀ mọ̀ pé kíkẹ́ ń bẹ ní àdúgbò yìí bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn aṣọ tí mo ti ń fojú gẹ̀rẹ́ ṣe àwọn aṣọ tí mo fẹ́ ra fọ̀dún hmm. <laughs> mo ṣẹ̀ṣẹ̀ máa lọ máa wò wọ́n ní báyìí eh. mo bá mi ò tí ì dé ẹ máa gbà lọ́tẹ̀ yìí ẹ gbà ní ọ̀tẹ̀ yìí <laughs> jìbí ọkọ okay ah, ni kí ló wà téèyàn kan wọ̀ rẹ̀ ìyàwó onígbèsè lémi tó jẹ́ pé owó àjọ tí mo fẹ́ gbà lọ́sàn-án yìí four thousand five hundred ní lẹ́sìn ọ̀pá kan. ó pọ̀ èyí hmm. <laughs> náà dáa àmọ́ mo wá wò pé ká má fọ̀rọ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀ ẹ jọ ṣébo lè rí gàárì díẹ̀ kí n kàn mú ni o. gàárì ṣọ́ọ̀fì ṣe yìí kò sí. owó dé owó ti dé owó ti dé owó ti dé jìbí wọlé jìbí wọlé jìbí wọlé owó wọlé owó ti dé owó. tá a wá lónìí. ah pẹ̀lẹ́ ah ń bó dà tó dàbí tí báwo ah. <laughs> a ti ṣetán láti kó lọ ìyẹn sì kù díẹ̀. Eh. Hmm. Ah, kí wàá lẹ fẹ́ fa sọ́sẹ́ dẹ́ ẹ̀dá sọ́ọ̀lẹ̀. iṣẹ́ àwọn aṣọ ilé a fẹ́ ná ni. ẹ fẹ́ sun wọ́n ná ah, kí ló wáá dé <laughs> bọ́lọ́mùbá tiẹ̀ ti gbàdúrà náà kì í wá ṣe bá náà wá ní ní kíákíá kólúwẹ̀ ọmọ ká sọ sùn. Hmm. <laughs> ṣẹ̀rí àwọn aṣọ tálákà báyìí àwọn aṣẹlẹ àwọn aṣọ tálákà bá ìyàwó lè máa wọ̀ wọ́n mọ́ afẹ́sùn náà ni àti kọjá gbogbo yẹn. àmọ́ èmi ń ro ni o irú àwọn tó wà ládùúgbò tó jẹ́ pé bóyá bí aláìní ni wọ́n béèyàn bá wá pè wọ́n tónítọ̀ ìwọ wá ìwọ gbà ìwọ wá ìwọ gbà táwọn náà dá sára tí wọ́n fi ṣaṣọ ẹ̀yẹ inú wọn dùn. <laughs> ṣe rí gbogbo àwọn ìrònú báyìí àwọn àwọn ìrònú tálákà ni ọlọ́run sì ti jọ wa ó ti jọ wa lágbo á lọ sàwọn ilé ìnáà ni. ẹ mọ bínú mo tún fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí o kí lẹ́lẹ́ fẹ́ ṣe sáwọn aṣọ ìná. mo lásun ná. fifty thousand ni fifty thousand ni mo ti ta mo ti bá ló forí mo ti forí rò ó. kí ló dé. Ah, ṣe tún bá mi káwó mi. ẹ eh, tí wọn bá fẹ́ yé wèlé nǹkan. ẹ fẹ́ yá wèlé fi ṣe ọdún ẹ jẹ́ dúró lágbo jẹ́gẹ́dẹ́ yín torí owó ọdún tèmi lélẹ̀. Eh, kí lè rà wà bẹ́ẹ̀ ṣèbò owó èlé ni bí n bá yá fifty tí n bá fi sọ fifty three nǹkan. mi ò fẹ́. bí n bá wá four fifty five nǹkan. mi ò fẹ́. ìsì sọ di seventy pínlẹ̀ ti fẹ́ rà dúró owó yẹn o. ẹ eh, o ti wá rò mí pupa kọ́ o. yéèmí ah, eh, jẹ́mi iṣẹ́ olúwa ju tàǹfà lọ dídí. Eh. tí yóò dáríjì ni tó bá fún ni lóbì ká mọ̀mọ́ jẹ́. táyọ̀ fún ọ lóbì ọlọ́run ọba mi bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́fin bínú. láàfin rówó lẹ́sàn-án láàfin rówó lẹ́sàn-án ó rọrùn kí ni ọtí ti lọ mú nǹkan ọtí ti lọ mú nǹkan. bàbá kí ni ẹ jẹ́ ń jọ yín lójú. jọ jọ. èlò lówó ilé ọdún méjì. ṣé olówó tó sàn. ẹ dá lónà. ṣé wọ́n lówó tọ́lá wọn bíbí lówó ọdún méjì kẹ́ ẹ lọ́wọ́ ní lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sọ látọ̀dún yìí. ẹ sí owó ọdún méjì tí mò ń jẹ tẹ́lẹ̀ mọ́ ọdún méjì mi ẹ sọ iye tó jẹ́ fún mi màá fún yín ní gbogbo ẹ̀ láàárọ̀ ọ̀la owó dé owó ti dé owó ti dé owó ti dé owó ti dé. bọ́ báńkì bọ́ ọ báńkì ọ lè rówó ọdún kan sọ kì í ṣe pé. aya mi kò yí ọ ni kò yí ọ wà jẹun ó mọ. bẹ́ẹ̀ni. <laughs> baba landlord ṣé ẹrẹ́ mi tẹ̀ ń wò yìí. àbọ̀. èmi kìíní gànkú gànkú yìí. àwa mm. mo ṣẹ̀ṣẹ̀ jẹ tẹ́tẹ́ ni mo jẹ ten million naira. ìbọ̀lẹ́ ti jẹ ṣé lójú ayé àbí lójú ọ̀run ìwọ jẹ ten million lọ́ọ̀rì báyìí. bẹ́ẹ̀ bá rí ṣẹ̀gẹ́ onítẹ́tẹ́ ẹbí iléèrè wípé ta ni nọ́mbà rẹ wọlé lónìí èmi tí mò ń dúró wájú yìí àwa ìní ten million naira. bẹ́ẹ̀ ni. tó wá rí ọlọ́run o ọlọ́run ọlọ́run o ọlọ́run sì nínú mi o sọ ma pé láti bí ìjẹta báyìí mo ti ń gba àwẹ̀ tí mo sì ń gbàdúrà tí mo ń gbàdúrà pé ẹ olúwa o olúwa o ibi tí wọ́n sọ fún ọ mm. ojú ẹlẹ́dàá rẹ tó wo mm. ògúnrè mm. ògúnrè ògúnrè tá a pè jẹ́rìí irọ́ sọ ma pé mò ń gbàwẹ̀ tí mò ń gbàdúrà torí tiẹ̀. ẹ ní sùúrù ẹ dákun tá a lè ń gbàdúrà fún náà. torí tiẹ̀ ni ọ nígbàgbọ́ ah. wà láyọ̀ nígbàgbọ́ ìwọ ló gbàdúrà fún. pẹ̀lú bẹ́ẹ̀ tí mo pariwo ẹ gbàdúrà fún mi. bí mo ṣe wo mo ṣe ń jẹ pákó ni eh. ìyí tí ì jẹ nǹkan kan látàárọ̀. bẹ́ẹ̀ tí ì sínú. àdúrà rẹ mò ń gbà lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn tí n bá sanwó ilé ọ̀ǹtán n tó fún yín lówó ọtí sí kẹ́ ẹ máa bá gbádùn lọ kò jẹ́ bó ṣe ẹ mọ gbà ẹ mọ gbà ẹ mọ bàbá fún ẹyin lọ́gbẹ́ ẹnu. ọ̀sà wọ́n mo ló dọ̀bẹ̀ mi nù. ọbẹ̀ ló ti ní pẹ̀tà tí mo ti ní ìní jẹmọ́. àbọ̀ òrùbọ́ ṣiṣẹ́ rẹ̀. <laughs> ẹ jọ kí ló ń ṣe ń bí. kò yé mi náà kò yé mi. kò yí ẹ ṣóògbọ́n ńgbà tó ń sọ wípé o tó sòun láti bí ọdún tó kọjá ni. ó dà ìwọ náà wò ńgbà àmọ́ tó sì yàn láṣìá ṣé yóò wá fòdìdí ọdún kan ronú ni. ẹ kí wàá ló ń ṣe bí. ẹyin hello. baby. kí ni wọ́n ní kí lè wá ṣe bí torí ọ̀ ń pé mo tó òsì rẹ láti láṣìá ńgbà wá tó òsì rẹ ń báyìí kí n ká ṣe séyùn. ibi bíi tí màá kọ́kọ́ calm down ẹ máa calm down mi fẹ́ fún wàhálà ṣòrí lóòótọ́ ni wípé o tó sùn ní lásìá ẹ òun náà ni mo wá wá mo ti dé tẹrùtẹrù ni o mo wá fún yín ní answer ni bí mo ṣe wáyé and ẹ guess answer yẹn yes yes yes yes yes ni answer mi baby. Jimmy Jimmy Jimmy sọ fún kíní pẹlẹbẹ tó dàbí kọtọ fọwọ́ nù lára yìí kíní ọ̀pẹ lẹ́ńgẹ̀ yìí sọ fún pé kó jáde kúrò nílé wa. Oh, bébí ìwòyàwó ẹ mo ti ń dimilẹ́tì ìyàwó ẹ ìyáálé mi ẹ máa calm down ah, ẹ má máa fọra ẹ lẹ́jẹ̀ rúru èmi má ti dẹ̀ wò èmi ti dé tẹrù tẹrù nìyẹn kò síbi kọ̀ọ̀kan tí mo rò ṣé ẹ̀rọ kan wá jì mí ẹ jẹ́ ká jọ máa tọ́jú ẹ̀ that's it. Jimmy Jimmy mm, sọ fún kinní pẹlẹbẹ yìí kinní tó dàbí kan tó fi fọwọ́ nù lára yìí kó jáde kúrò nílé mi. ní sùúrù kíkẹ́ ní sùúrù ìwò ń tọ́ ṣẹlẹ̀ ni pé bá a bá ní kí a wò tó wà nílẹ̀ yìí náà àwọn àwọn eh, sorry àwa olówó àì e, sábà níyàwó kan. ẹ ẹ Jimmy kí ni mo wá tó sọ́ọ̀sì yẹn. ẹ bẹ́ẹ̀ ni àbí sọ̀rọ̀ olówó kan tí ó níyàwó kan ni. ah Jimmy èmi ò mẹ́pin o èmi ò mẹ́pín mi ò lè bá ẹ mi ò lè bá ẹ pínyàn kankan láyé mi bí mo ṣe wà mi ò mẹ́pín. ìwọ dénú o dé pẹ̀lú agídìrè nu. Hmm. bí mo ṣe bá ìjìṣẹ́ tí mo bá ìjìyà tó ó wá dípò lówó tó ń sìn àbí ọ̀rọ̀ ti dé sìn ó wá sọ pé ó fẹ́ gbéyàwó tuntun kan eléyìí tó dàbí kan tó fọwọ́ nù lára yìí ó fẹ́ gbélé mi àbí bẹ́ẹ̀ kan. jẹ́ àgbọ́rọ̀ jẹ́ àgbọ́rọ̀ oje o sì kọ́ ọmọ ayọ̀ ọ sì mọ̀ pariwo pé ọ ti tẹ́jìyà ọ ti tẹ́jìyà iṣẹ́ àtìyàwó gan ló jẹ́ pàpà èké sí èbúlọ̀ ọmọ fi ń jà lábàá mi ni ọ̀bùnmi láàárọ̀ ọ̀bùnmi lọ́sàn-án ọ̀bùnmi lálẹ́ Ah, kó tó di pówó dé mo mọ tẹ́tì mi gbọ́ nínú ọ̀rọ̀ nù lé yìí ah, mo wá lówó náà wá ń pariwo wo má má fẹsẹ̀ alẹ̀ fẹ́mi o. wo bọ́ bá wọ̀ pẹ́yìn rẹ ò ní rọ̀ bẹ́ẹ̀rù rẹ fọ́ ọmọ lọ́dọ̀ àwọn tó ní ọ́. ìfẹ́ wàhálà. wọ́n máa fún bébí mi lápá tẹ́ńsán. bí mo ṣe nù. mo ti dé báyìí. Hmm, ọkọ àbọ̀dì rè jimmy kí n máa lọ àbí hmm. jimmy kí mi máa lọ àbí máa lọ fún yín ṣẹgbọ́n máa lọ fún yín kò sí wàhálà tẹ bá ti sọ pé kí n máa lọ máa lọ ká ti ẹjọ́ máa tọ́jú ẹ̀ ni. káwọn ẹrù rẹ káwọn ẹrù rẹ. máa lọ jì mí máa lọ fún ẹ máa lọ fún ẹ ṣé o ti gbọ́. jìmí kí n máa lọ àbí. máa lọ. mo ti ń lọ jìmí mo máa ti kẹ́rù mi kémi máa lọ àbí. mo rí ọ. ẹ kò tiẹ̀ lè yẹra fún bàbá náà ni. baby ah, ẹ eh? wọ́n gan ṣó mọ̀ pé àwọn local women báyìí ò fi tẹ̀lé wọ́n cute millionaire báyìí. Mm-hmm. Eh? Ah. ẹ mọ̀ pé ọ́ local bọ́ ọ ṣe sọ́yìn náà ọṣẹ́ tọ ọ̀là lójú. ìyẹn tẹ́tí lọ so mm-hmm. mo mọ̀ rí pé o máa ti rò pé torí owó yẹn ni mo ṣe nífẹ̀ẹ́ o wàláì torí owó kọ́ o mo nífẹ̀ẹ́ naturally ni mo serious baby ìwọ náà mọ̀ pé mo kàn nífẹ̀ẹ́ naturally ni. Hmm? Hmm? àmọ́ ìwọ gan bùkù ntọ́sí òun náà kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ṣé láti ìgbà tí mo ti kọnu sí ọ ṣe bọ́n gbà ń gan sọ fún mi pọ̀ ṣe ni ọ̀wá ń sọ ọ́ pé ọgbà náà má bínú ó mọ̀ pé àwọn obìnrin akọ̀ máa ń like you know kí ọkùnrin kọ́ come ada ṣé o mọ̀ as an mm. expensive lady tí mo jẹ́ mm. irú àwọn ìyàwó ẹ̀ tó lè lọ yìí mm. àwọn ni cheap ladies mo kí mi ò cheap. kàtá ni ọ kàtá. <laughs> jimmy o. olówó síìpù àìsíìpù ah, lóòótọ́. ó yà na fànà ṣe first and first káwa lọ máa christmas kini. ká lọ ṣe christmas shopping ah, owó látún nọ́mbẹ̀ wọn àbí. Ah, bíbí mílíọ̀nì àníyàn sì nà pé kówó tiẹ̀ máa da ẹ́ láàmú rárá owó náà la máa ná bíbí ìyá kó wọ́ síta. níná náà lówó níná ni níná níná níná ni. Ah, ibi apá rẹ̀ yẹn ti ẹ̀ ro ah, mí. má ti ẹ̀ mo mọ bó ṣe massage ẹ́ ah, irú àwọn ìtọ́jú báyìí ọmọ rèé ọmọ rèé laba tẹ́sán náà kì í jẹ́ kẹ́mi ọ̀gbun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm. orí tiẹ̀ ń fọ́ mi ìmọ̀ kò rí ń fọ́ mi àfẹ̀yìn tí mo ló ná ìmọ̀. o máa ń tíra o ò ń pariwo lòun náà. ẹ lò ó sẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ wèrè bó ni <laughs> wá o bó ni ń ṣe gba owó mi báwo ni ń ṣe gba owó mi. ó dà ọ́ tó rí mi. ó máa tó rí wa. ọ́ tó rí wa <laughs> ẹ ó ṣeun gan ni ṣé mo gbìyànjú. ah bíbí o try díẹ̀ díẹ̀ náà ni eh, díẹ̀ díẹ̀ o ti lówó sí ara máa sọ ọ kò mọra tẹ́lẹ̀ ni bàbá fi rí bí oṣù kan sísìn ah, ohun mi ó ti yàtọ̀ <laughs> yóò tún ti. Ah, káwa lọ gbowó ní báyìí. yàtọ̀. Ah. owó ti dé bébí. jákẹ́ẹ̀tì. <laughs> wo tún ní báyìí. jákẹ́ẹ̀tì. jákẹ́ẹ̀tì wo. jákẹ́ẹ̀tì. ẹ kí ni jákẹ́ẹ̀tì ní ṣe ní ọkọ̀ tó wà nílẹ̀ yìí jésù jésù jésù jésù wò wò wò wò lọ́nà. ṣé o wá atm card ẹ ni ó máa lè ṣe transfer sí account tèmi mo mú atm card. àní opó o. asíntòótọ́ kẹrẹ. Repent, all you people of ah. iniquity. Ah. Repent. Akọba The kingdom of God. Èyí lè wọnú òrùn ikú máa là kọba. If you will not repent. Má balẹ̀ lẹ́lẹ́ mi jẹ́ o. If you will not repent. Kí ni? You will buy okirika now. How many people? Má dàdúlẹ̀ o, ìfẹ́dùn o. Irú wo kọ́kọ́ fún ọmọ bàbá kó wọ́n lọ. Wọ́n dey wear this agbada again. You don you don do. Orí ah. ni. Baby lacy. See this one. Àwọn aṣọ yìí. Don't clap now your legs jare. Baby lacy torí tò lára ẹ̀. See am jẹ́ kí iná kánò lára jẹ́ èyí èyí náà kánò ti kọ́ lára kúrò ní jìmí. kèé ra sóòsì o kèé ra dùn ẹ dákun bàbá mo ní kí n béèrè lọ́wọ́ yín ni ṣé ẹ bá mi rí àwọn aṣọ kan tíyàwó mi kó bóde tó kùn ó dáná sun. aṣọ rẹ mm. àwọn aṣọ rẹ tó dáhùn. Ah, bàbá una dey talk about cloth. Uh, yes cloth my wife pack cloth for outside e say that no dana sun iwọ come. àwọn aṣọ olówó iyebíye. no be the one wey mama keji dey try sell to me na you get am. yes na me get am na you get that cloth. na me get am. where the armpit don tear finish everything don yamayama. na na my cloth <laughs> wetin. Eh, eh, na woman being dey wear that kind cloth. no na your village people dey wear am. you know say women boutique no they wear don dey buy that kind of cloth. i don't hear you i don't hear you abeg you talk say na mama keji na she wan try sell am to me i say no i say no uh, thank you. how we army boutique how we army boutique. kí ni sọ torí ọlọ́wọ́ ṣó mọ̀ pé ẹni tó ń bá sọ̀rọ̀ mi lọ ní àná kí ni sọ. Eh, repent. ara rẹ ò lè yá wàláì ara rẹ ò rí. repent you have iniquity. wo iniquity ni ọ̀pọ̀ wèrè mi Linus. Ẹ kú dédé wò yìí. Ẹ dákun kí ló ṣẹlẹ̀? nine point nine five million. nine point kí ló ṣe nine million. <laughs> iye tí mo máa gbà kí n tó fi ẹ́ sílẹ̀ nìyẹn. ẹ kò kò yé mi ẹ̀dá owó ti fẹ́ dàrú mọ́ lójú ẹ̀dá kan. Jimmy hot boy mo ti jí ẹ gbé. ọ̀rà kí mo ṣe. irú ìbéèrè wo ló ń bí mi yìí kí lèèyàn máa ń ṣe tó fi ń jí wọn gbé ó ti make owó èmi láńlọ́ọ̀dù ẹ̀wà gba tèmi it's as simple as that. Ah, ẹ wo ẹ ẹ̀gbọ́n mi tẹ́ rí owó tẹ̀ ń sọ igan ń lè gbà ń lè gbà. jimmy old boy jimmy má máa parọ́ mọ́ jẹ́ ọ fún mi níbo ló gbówó yẹn sí. ẹ̀gbọ́n mi ṣe rí ibi tẹ́ ẹ̀ sí ẹlẹ́dàá yín wà ńbẹ̀ ṣe rí owó yìí tíkẹ́ẹ̀tì ẹ̀ mò ń wá lọ kó tó di pé ẹ gbé mi o. tíkẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni. Jimmy jẹ́wọ́ fún mi. ọ̀dà ṣe rí tíkẹ́ẹ̀tì yóò ṣe lọ́ọ̀ mi ibì kan tíkẹ́ẹ̀tì wà àmọ́ ibi ó wà ń gan kò séèfù ń bẹ̀ kò séèfù torí ọjọ́ mẹ́ta ni tíkẹ́ẹ̀tì yóò expire ọjọ́ kan ti lọ méjì ló kù. ok ok ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ n fẹ́ kó mú mi lọ síbi tí tíkẹ́ẹ̀tì wà. à ń wá lọ ọ̀nà là á kó. ẹyin kódà èmi pàápàá ibi a fẹ́ gbin obì sí obì tí láwùlù síbẹ̀ mo yìí ní kókè wá ká ẹ bá mi fi. màmá kejì ẹ fún mi. ẹyin ah, ah. ah, ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ jọ. màmá kejì hmm? ẹ dákun àwọn aṣọ tíyàwó mi kó fún yín ẹ dákun bò wọ́n wà. àwọn aṣọ àpò ó ṣe mo dúpẹ́ mo ọlọ́run ó bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo ti tà Ah, bó ti kọ́ fún mi mo kọ́ dọ́jà kó dẹ̀ mi gan lẹ́yọ kan yọ òun lè ìyókù báyìí wọ́n bo wìtìwìtì láàrin ọjà. ẹ dákun ṣé gbogbo rẹ̀ lẹ wá tà tán pátápátá. pátápátá yanyan ah. yanyan yóò eh. sí. kò wá sẹ́kù kankan nù gbogbo rẹ̀ rárá. ẹyin irọ́ o ó sẹ́kù o ó sẹ́kù o ó sẹ́kù kan bíi ẹyin jákẹ́ẹ̀tì báyìí. Ah ẹyin o ṣe eléyìí jákẹ́ẹ̀tì ni àwa wá mm-hmm. ẹ dákun ẹ bá wa wọlé kẹ́ ẹ mú jáde. ẹ mọ̀ wọ̀ sórí ẹ̀yìn nígbà mo kó àwọn aṣọ ìdọ́jà bàtà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rà àwọn èèyàn mọ̀ nílò bàtà púpọ̀ o ni wọ́n ń tẹ̀sẹ̀ bọ́ ni wọ́n ń jọ ni mo ta tán. màmá àní jákẹ́ẹ̀tì. jákẹ́ẹ̀tì ń bolo. Mm. jákẹ́ẹ̀tì. jákẹ́ẹ̀tì. ah àbọ̀ nǹkan mo fún Mọ́lúkú ti fún lukú. lukú wẹ̀ dàkún. àà lukú kan náà. ṣé kì í ṣe wèrè tí mo ń káàkiri àdúgbò wa yìí. àyọ lukú è ṣe wèrè wèrè bíi bó ńgbà mo fún un láṣọ tó wọ̀ tán mo wá wọ̀ pé àṣàṣọ tí lukú òrí wọ̀ ní jẹ́ kí lukú ọmọ jọ wèrè àfi bí èèyàn gidi ńgbà ó wọ̀ tán bí èèyàn ni ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ́nú yẹn gangan ó lè ta ni kó ronú wọnú ìkùnkùn ni. Ah, ah, ah. ìwọ ti jẹ dùnkẹ́ àyà kéké beje lónìí o gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn wọ́rọ́ wọ́ wọ́rọ́ wọ́. wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ ta lójú wọn wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. kánípọ̀ bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní í gbé e. má jẹ tán àti jẹ lọ. <laughs> ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já ó mọ̀pọ̀ rẹ ni. ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí. àṣà wa ni nílẹ̀ yìí o àṣà wa ni. ẹ fún ẹ fún ẹ fún wèrè ń jákẹ́ẹ̀tì mi wèrè bíi bó ọmọ kejì ẹ fún wèrè ń jákẹ́ẹ̀tì. lukú mọ fún mi. so n sáà lẹ fún ojú òun gangan lẹ fún ẹ lukú mo fún. òun gangan lẹ fún. ẹ lukú mo fún mo sì wú kọ́dà bí mo ṣe mú fún un ńlọ́wọ́ nǹkan rẹ̀ sọ́rùn. ẹ wo wọn ti fún wèrè ń jákẹ́ẹ̀tì wa o. fọ ah, wọn ti fún wèrè o. Ah, ah, ẹ wá fi nǹkan lẹ̀ bí sẹ́mi. mo mọ̀ wá wèrè lọ́ba yìí. bọ̀dẹ́ mo sì wú ẹ ẹ ní fún ẹ ní fáwa ní nǹkan kan ni àbí bò wá ni ṣé bẹ́ẹ̀ tiwa náà lẹ́ síbẹ̀ síbẹ̀ tiwa náà lẹ́ tún lọ dé mú nǹkan lẹ̀ kó wà wá sínú odò ni. ọmọ ebi ń pa mí o. ìwọ ni kọ́kọ́ mẹ́. ala exactly ní tèmi gan yìí fẹ́ sọ nìyẹn ebi at the age gidi. bí ẹ ń pẹ́ rí inú èmi gan ni ebi ò ń pọ̀. Hmm, èló ló ní lọ́wọ́. ẹ wo àbọ̀kọ mi kí n mọ̀ parọ́ fún yín mo ṣe wà mo ṣe rómoró yìí kó o sì lọ́wọ́ rẹ̀ fẹ́ jẹun. àwọn olódúró síbẹ̀. a bá mi ẹ ká lọ change fáwọn eléyìí kí wọ́n wá ṣe ládùúgbò wa. ọ̀rọ̀ jẹ́ ká wọ́ ṣù ọ́ kò yẹ àwọn ilé dé ọmọláàdì bẹ́tẹ̀ wà náà àwọn ilé kẹwọ́ sí bẹ́ẹ̀. ìyẹn náà wá àṣà ojú sì wà lára wọn. gba ọ̀dà wọn gba ọ̀dà wọn. yóò bá mi get coke àti scotch egg ẹyọ kan. bàbá kí ló wà. tó bá ti bá mi get pie tó dẹ̀ get drink sí mo ti wà ok. o lè fẹ́ mi ní bọ́gà àti ìwé five and nine tí o bá tutù má dàrí lórí jọ́ntò rẹ̀. èmi ń kọ́. Ah, àlàyé ṣàjọ ń ṣiṣẹ́ ni ah. Ah, ẹ jẹ́ rò dáadáa ẹ rò dáadáa o ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹ yẹ o kí ló ṣe òwú yìí sàbí kò sí pàjọ́ wálùkù kìíní sẹ́yìn dá jákẹ́ẹ̀tì mọ́ ni bíbélé bíbélé kú báyìí ẹ̀ lérò owó gbà o mò ń sọ fún yín o. o mọ̀ kan o mọ̀ kan o mọ̀ kan o ní point má jòkó sí wa lọ́rùn ó dẹ̀ bára bóyá ẹ̀pà. nínú nínú èlò nínú èlò ló ní kó fún lówó alaye who dey give this guy ọ̀tọ̀tọ̀ wey dey make am cap nonsense like this. baba look at the bigger picture hey, hey, look at the bigger picture hey, calm down. ẹ wo ẹyin ẹyin sẹ́yìn ẹ dákun jèrè sẹ́rí tẹ́ ẹ bá bá mi rí. bẹ́ẹ̀nu lọ́jọ́ kí náà bẹ́ẹ̀ rí. ọ ṣì ń bẹ ẹja pé kò rún jẹjẹ o tún complain tó lè bá rẹpa fifteen naira pẹ̀lú pé ọ̀tà. ẹ mọ rẹpa a mọ fa kúrú náà. lẹ́kì bí ọ̀tà tiẹ̀ tutù. ìmọ̀ yúnra ni ẹ dákun lára pé kọ́ni lọ ra nǹkan. wọ́n ṣáàbà wọ́ ọ̀ṣẹ́. ojú sì wà lára wọn náà. àwọn eléyìí kò sí ìwọ́n táwọn eléyìí lè ṣe àdúgbò tí wà láwa wà. gé àwọn eléyìí gé wà pẹ̀lú ẹ̀ jẹ́ kí n máa wò wọ́n. Ah, a lọ play play fún play fún mi. láàbí yahoo bọ̀ làwọn eléyìí. Ah, ó ń lọ fà á ah. bẹ́ẹ̀ lọ sí máa ṣàlàyé rẹ̀ ṣáà ó rẹ̀. àti ló ń ṣẹlẹ̀ ẹ̀ gbà. ọmọ bá ta ojú ojú ojú in fact. Ah, ilẹ̀ ṣù náà. àwọn sọ́ọ̀tì ẹ̀rẹ́ ilẹ̀ ṣù lóòótọ́ ká wà lóko lọ. Hmm? kí ni ìyàtọ̀ nìwà àti wèrè tá à ń wagun. i wonder o ọmọ tálíkà. ká má jẹun sí mi lára kẹ̀kẹ́ tàbí. jákẹ́ẹ̀tì mi nu. níbo níbo. rúkúnú rúkúnú wèrè. adé. ah wà àwọn aláyọ̀ tó ń bọ̀ lọ. ó lọ fún ọ lọ fún ọ ilé dákun dúró dúró dákun dúró wo wo kò sí tó ń tà náà tí mo fẹ́ rà dákun sórí tó wọ̀ yìí aṣọ mi lọ wọ̀ yìí aṣọ mi ni ó dà mo ti ìrìnlá sáà yá mi yá mi náà sọ gbọ́ na ìwọ bàbá dùn dání ìwọ bàbá dùn o ṣe designer ni jacket mo mọ mo mọ iye bí ti rẹ ní sáà mọ sáwájẹ ó lọ́wọ́ ajé mo mọ mo mọ mo mọ mò ń wò mò ń wò ẹ má bínú mò ń wò ó. ìlànà àníjọ́ kẹ́sì mo ti gbẹ́sì ẹ̀. Ah, mo dáràn ah. kò sí nǹkan kan nínú jákẹ́ẹ̀tì yóò eh, kò sí nǹkan kan nínú jákẹ́ẹ̀tì mo dáràn mo dáràn. Ah, eh, eh, Thank you hello ah, hello ni mo ń gbọ́kọ̀ báyìí ojú dídí fọ ah láì ṣe pé yẹn ń lọ ghana àtúndì ọlọ́run ẹ má sọ̀rọ̀ sí mi ẹ má sọ̀rọ̀ sí mi. ó eh. ah, mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tí bá ní kò san bíìlì lórí káńtà mi fifty k ni wọ́n gbà lọ́wọ́ bọ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ gbé bó ti rẹ́ ní send twenty k sẹ́yìn sì wà máa lọ problem tó o pè yàn. twenty thousand. ẹ ẹ ṣó pọ̀ ni. owó yẹn náà pọ̀ twenty k pọ̀ twenty k pọ̀ fifty k ló máa san lórí counter tó o pè yàn. Ah, down down down down. ọmọ sànú olúwa rẹ báyìí o àmọ́ ní ráàrin fẹsẹ̀ sí o ṣẹ̀gẹ́. ká tó tún pè báyìí ah ah jìnnì ọ̀rẹ́ mi ẹ̀lú. ẹ̀lú ó Jimmy, jìmí pẹ̀lẹ́ sí dáadáa ni àsìkò ọ̀rọ̀ sí ń bẹ́ ńlẹ̀ ẹ̀lẹ́. ẹ̀hẹ́n kí ló wí oje á ẹlẹ́dàá ayá rẹ̀ sì jí mi o ká tètè wá sọ̀rọ̀ ní bíi wákàtí mi mẹ́ta kan sẹ́yìn ń bá fún ọ o àmọ́ bí mo ṣe wà báyìí mo ti wà ń lu wa ẹ̀ ìlú wa mo wà báyìí transfer nẹ́tíwọ̀kì ò dáa kì í lọ́ọ́ lè n lè ṣe transfer hello hello Jimmy tó bá ń gbọ́ mi lè gbọ́ o nẹ́tíwọ̀kì ò dá o. hello hello ọjà mi ìdànù lórí aago ni ọ̀gá. ọjà ìdànù o lẹ́lòmíì tó lè pè ní. mo ní mo ní ìka. ó yá ó yá. twenty thousand kọ one million ṣé mi gan pa twenty thousand lẹ́nu. hello baby. Tracy èmi ni. Hello? ọ̀gá ẹni ẹni ṣòro wọ́n pẹ̀lú mi wọ́n pẹ̀lú mi. ó yà pé má waste time. Ah. pé má waste time mi. wọ́n mi lóhùn. jẹ́ dákun bí. ọ̀gá ṣe rí ìyàwó mi ìyàwó ilé mi gangan ni pọ́bí ilé gbé gbogbo ilé ìta ń sọ ìlú kiri yọ pé padà ọ̀gá ọ̀gá ẹ jẹ́ mọ́ tíráì rẹ̀ lọ ọ̀gá gbé e lọ sí. dáre àwọn ọ̀gá ò ní pẹ́ dé. asítò mi tán Ah. èmi tó ń ti tẹ́tẹ́ tí wọ́n á fi rìmọ́ọ̀tù hmm. tì mí lọ́gbọ̀ngbọ̀n ń fi ń tì mí lọ́gbọ̀ngbọ̀n ń tì mí káàkiri wọ́n yá já rìmọ́ọ̀tù gbà lọ́wọ́ ẹ̀ ah. kó tó ba yọ̀ mi jẹ́. ìyẹn náà dà ah. ṣùgbọ́n àdá kò tètè lọ gba rìmọ́ọ̀tù yẹn padà kò fún un. Ah. bẹ́ẹ̀ ni wà á padà ni wà á padà sọ́dọ̀ Tracy torí mi èmi ń lọ bí tí mo ti wá. kíkẹ́ mo sì bá òun dáhùn ìyá mi. máa kó máa kó máa kó máa kó máa kó máa kó máa kó bàtà ní ah, ah. sísọ ní gbèsè ah, wo kíni máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́. Eh, eh, eh. bàbá Kilo, ló kí ló ṣẹlẹ̀. kí ló ṣe tí kì í ní fi ṣe o. wo tó bá súnmọ́ mi tí bá gbé ọlọ́gùn ìgbà ọlọ́ka. ẹ ní sùúrù kí kí wàá lè. ọ̀dà bẹ́ẹ̀ a ò ṣe wọn ọmọ dáadáa ẹ wá padà rí mi rọ̀lẹ́. bàbá ẹ dákun kí ló lè tó à ń lura. ó le jù bẹ́ẹ̀ lọ aṣọ ti yá wèrè ṣé èmi ló mú lọ́mú èmi ló mú lágàn-án ọ̀sán ti sọ tíkẹ́ẹ̀tì nù ó parọ́ fún mi lánàá ó parọ́ fún mi jẹta ọbẹ̀ ìjẹta jọjọ ìdánù torí mo mọ̀ pé èmi o yóò rọ̀ sọ̀mù àsọwọ́ gbà mí ni wò ó ojú mi ti la o ó jẹ́ máa jẹ gbèsè káàkiri ó rí rè ó pé kọ́kọ́rọ́ lé yín rè mo ti tì í yàrá yín mo ti tì í tọ́lẹ́ẹ̀tì mo ti tì í ìjọba ẹ bá wá ṣe tọ́tẹ̀ ẹ̀rọ wo tèmi o ọmọ ibi tí mo gbé ọ́fṣíà ọ́fṣíà kò mú wa. baba landlord. kí ni. baba landlord bàbá náà lọ kò rí báyìí tẹ́lẹ̀ o. Jimmy Jimmy ah báwo la ṣe fẹ́ ṣe báyìí lọ́dún kọ̀ọ̀la nítorí ọlọ́run. wo bí àti ẹ̀ kọ̀ọ̀kan kò ń bí iná ká kọ́ kó ń gbogbo bí iná rádaràda ń gbogbo eléyìí. ká kó ń bí ṣé mo fẹ́ Jimmy. ẹ ṣe ṣe mo fẹ́ gbogbo ẹrù sílẹ̀ síta nígbà yìí. olùfẹ́ tẹ wá lọ́gàá. Ah, kérésìmesì fẹ́ dé. bí eré bí eré the tale must turn. báyìí mo ti sọ fún pé kó má ronú mọ́ má ronú mọ́. kì í ṣe ní ronú ọjọ́ mẹ́rin sẹ́yìn wọ́n dá mi dúró lẹ́nu iṣẹ́ dídìrín ọ̀mùtí ara mi mo tún kówó mo lè ta tẹ́tẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ èmi ti sọ mo sọ pé ọtí mímu yìí bóyá òun náà ló máa padà kó bá wa báyìí òun náà ní í sìn mo sọ pé kò yé mo tí àmupara ò ní gbọ́. bí mo ṣàjẹ tẹ́tẹ́ o tíkẹ́ẹ̀tì mo sọnù. bóyá wọ́n tiẹ̀ ń ṣe èèyàn gan ni tá a mọ̀ tá a mọ̀ bóyá wọ́n wulẹ̀ ń ṣe èèyàn gan ni. a ní kó má sọ bá yẹn mọ Ọlọ́hun ní jẹ́. ọgàn máa pariwo pé Ọlọ́hun ní jẹ́ Ọlọ́hun ní jẹ́ ṣé o ti jẹ́ lẹ́yìn lálọ́ọ̀dún èmi ro nǹkan kan o. kí ló ń rò. bóyá ká máa lọ sọ́dọ̀ àǹtí mi. irọ́ o láíláíláíláí mọ̀ lọ ah, ìtìjú ọ̀hún ó ti pọ̀ jù fún mi wo ìwọ máa lọ bọ́ ọba lọ. kí n máa lọ bí mo fẹ́ bí n bá fẹ́ lọ kí wàá lọ fẹ́ ká ṣe gangan báyìí kí ni ká ṣe gangan. Ah, ah, irú rádàrádà wo lélẹ̀ èkó mi bá yóò jẹ jọjọ ọrí bí yín sì ń bẹ yín sì bẹ kí ni wájú wájú àgbàlagbà. kí ló dé kí lọmọ lọmọ ṣe fún ẹ má kọra mọ náà ṣe bọ́kàn ṣọdún tiwọn ni. ah ah mama kejì ẹ ra wọn. ìyàn yín lẹ́wà ah. ẹ pẹ̀lẹ́ o ah, ah, èmi lẹ́yìn tí yàn yín. Eh, eh. láńlọ́ọ̀dù mọ́ ni wọ́n ti dẹ́rù wa síta o. láńlọ́ọ̀dù lè yín lé. wọ́n dẹ́rù wa síta o. kí ló pẹ́ ẹ ṣe. sanwó lẹ́yìn náà ni o. ẹ jẹ gbèsè ẹ̀mí tó jẹ gbèsè ni ó san kí wá ní ní ní ló wá lé yín bọ́ síta tẹ̀ fi wá wà ń ta gbangba báyìí. irú ìbéèrè wo lẹ̀ ń bi wá yìí ìbéèrè wo gan lẹ̀ ń bi wá yìí ṣe ṣe ṣe tí ẹ bá ṣe ká ìsọ ẹsọ. ẹ má bínú ẹ má bínú ara nǹkan ni ara nǹkan ni. ó yé mi ó yé mi ó yé mi ẹ̀yin ẹ wo nǹkan ọ̀hún ṣé ẹ mọ̀ pọ́lá lọ́dún Mm, oníkálukú náà sì ti ń ṣe ọ̀kan tí ń kó mọ́ lùgbẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn èmi náà sì ti mú ẹdìẹ kékeré kan mo ti rà mm. ẹ o àtàrí mo fẹ́ lọ ta ni kí n lọ ṣebi ọdún bẹ́ẹ̀ ìbá wa ní wò kó bóyá kíní èmi wò pé bóyá kẹ́ ẹ̀ wá fara pamọ́ sọ́dọ̀ mi. ẹ ṣé ibi ìyẹn ti ẹ̀ dá ibi wulẹ̀ ń pè mí. ebi ò tiẹ̀ lè wọnú kọ́rọ̀ mi wọ̀ ẹ ṣé bó wa ni ṣé ká máa lọ sọ́dọ̀ mi. a máa bá yín láìpẹ́ yìí a máa bá yín sìn. ó dẹ̀ mọ̀ pé ẹ lọ máa wẹ́ ta lẹ̀. ẹ ṣe ẹ ṣe. aláìlójú ti báyìí ọ ìgbọ́rọ̀ ni. kí ni mo tún ṣe báyìí. ọ sì ń bí mi pé kí lọ́ọ̀ tún ṣe ṣé irú gbẹ̀bọ̀rùn yìí ló yẹ kó o tún mọ tẹ̀lé ńgbà tá a ní sùúrù wọ́n yẹ pa àwọn ará tẹlifíṣàn lé ọ lórí kí wọ́n pa àwọn tí ń ṣiṣẹ́ rédíò kí wọ́n pè wọ́n kán gbé kámẹ́rà wọn wá báyìí wọ́n wá yà wá ń bi asùn sí nínú yàrá rẹ̀ ṣé gbà ńlá ara rẹ̀ ó tó wálẹ̀. kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí wàhálà tí wọ́n bá ti sọ pé o fẹ́ tẹ̀lé mi kò sí ṣòro jẹ́ kémi tẹ̀lé wọn tó bá wọn fi dàárọ̀ ọ̀la màá tún wá bá ẹ̀ńbí àjọ jókòó síbi látàárọ̀ títí dìrọ̀lẹ́. kíkẹ́ kíkẹ́ kí tiẹ̀ ni mo ń sọ ọmọ yìí kí ni mo ń sọ ọ̀rọ̀ ọmọ ìyá ara kó sì bèrò o. Ah. Ah. Eh, eh, kíkẹ́. ṣúgà wà mbẹ mílíkì sì dùn dáadáa. ah mo rí bẹ́ẹ̀ náà mm. ah, ah mo rí bẹ́ẹ̀ ó dùn mm. Mm. ó dùn dáadáa. má bù tèmi má bù tèmi. Ah. Ah. ìwọ ò bu ni. kò ń mutí gbígbóná. ọlọ́mọ dá àwọn èèyàn kan o kódà ó dá wọn sá ọlọ́run ló mọ bó ti dá wọn kì í ṣe kí ni. ọ̀pẹ̀tọ̀ ọlọ́run fi dẹ́yìn gan kàyéfì ni. bẹ́ẹ̀ ni wa ní sùúrù ṣe èmi àti ẹ níjà ti tẹ́lẹ̀ ni. a níjà ti tẹ́lẹ̀ ó kàn dá kéèyàn máa sọ tinú èèyàn ni ìwà burúkú kọ́wọ́ yín ah. ṣé wọ́n ṣe dandan ni gbogbo ohun tí ojú bá rí kẹ́nu mọ̀ sọ ni eh, eh, gbogbo ohun tẹ́ ẹ bá gbọ́ kì í ṣe dandan kẹ́ ẹ gbé ìwọ̀ gbóró. ó ti tó ó ti tó ẹ wo ẹ má bínú títa ti ń jàre inú ló ń bí o inú ló ń bí tíkẹ́ẹ̀tì tó sọnù lára fi ń kán. ó ti yé mi ó tó bẹ́ẹ̀ náà àmọ́ kò dáa mm. Mm, kò dáa inú mi náà dùn pé iná ọmọ pé kò dáa torí èyí tó tiẹ̀ tún wá bí mi nú dùnú gbogbo àwọn ọ̀wá yìí ní kéékèèké èèyàn mọ̀ tọrọ jẹ káàkiri. Ah! Ah! wọ́wọ́wọ́wọ́ dáa lémi ò déhùn. ewo tiẹ̀ ní kéèyàn sọ pé èèyàn kan tọrọ ẹ̀bẹ̀ èèyàn bá níṣẹ́ kò ní tọrọ ni. Ah, mẹ́bí bíbélì ló sọ ó ní béèrè ó ní wọ́n sì yí wọ́n wọ́n fún ọ ó ní kọlẹ̀kùn wọ́n sì sílẹ̀kùn iṣẹ́ orí bẹ́yàn bá dákẹ́ láyé ìtara rẹ̀ ó bá dákẹ́ ohun tó ṣe ẹlòmíì tó ikú ni ẹlòmíì pokùnso ẹlòmíì para rẹ̀ dànù lórí wípé kò sáláì ní nǹkan kan kò sí lè béèrè kò sí lè tọrọ ìgbéraga ti pọ̀ jù bí n bá ní tọrọ ni kò sí kò sí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀yàn lórí iyùn ṣé èèyàn ló ní pé kò má mọ bó ṣe ń tọ́jú nǹkan síbi tó yẹ kéèyàn tọ́jú ẹ̀ sí ni. àmọ́ wàá parọ́ mọ́ wọn ni. ẹ ṣé mi náà wàá romú ẹni ó dà ẹ mọ́jà mo ti fẹ́ lọ gbé ìrẹsì kaná nìsín ìrẹsì tí mo fẹ́ gbé kaná ọlọ́run bá yín ṣe èmi mú ní ìrẹsì ṣé ẹ wá lèmi ròróró ata àti gbogbo nǹkan tó kù mo lọ tọrọ rẹ ni bẹ́ẹ̀ ni adìẹ tí mo wíhun ah, ibi wọ́n ti ń tẹ̀díẹ̀ ńgbà wọ́n ti rí mi báyìí náà ní kí n gbà kan kí n fi sọdún mo tọrọ rẹ ni so bá ti jọ jẹ nù bàbá àbábọ́ bíbí ti rí nù nígbà má gbèdé nìsín á jẹun oníkálukú ó mọ̀ wù. ẹ̀yin lè rọra máa tọrọ ìsà láìkì bí ìsà. ìsà láìkì bí o ò lè mú láìkì ẹ. o láìkì bí o láìkì bí ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀gẹ́ ló ti fi nọ́mbà ẹ̀ sí bísí látẹ̀kan yẹn. wèrè màní yẹn ń tiẹ̀. ẹ̀yin ẹ jẹ́ mi ọmọ bá ẹ lọ́n ṣe rí i téèyàn bá ka sọ fún mi ń gbà mí ẹ pé kí n bá wọn fọ ṣe é mọ̀ pé mi àmọ́ wọn ṣe àgbàfọ̀ ń gbà mí gbogbo aṣọ wọn báyìí ní tọwọ́ bọ̀ tí wọ́n mú àwọn nǹkan kan jáde ẹlòmíì àmọ́ gbàgbé owó tèmi àmọ́ mú nígbà tẹ́ sì ká sọ fún mi tẹ́ ẹ ní ẹ fẹ́ lọ sùn àtọ̀ lèmi bá fi wo gbogbo ẹ̀ kó tó di pé mo lọ kó o ta <laughs> ni mo yọ gbogbo ohun tó wà ń bẹ̀ jáde àwọn tí mo máa ń yọnu aṣọ ló wà ń bí èmi wá wò pé bóyá tí n bá yọ gbogbo ẹ̀ kalẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ rí n tó jọ n tẹ́ ń wá o torí kó mọ́ lọ di wípé àwọn nǹkan míì wọ́n mọ̀ ń wúlò tí mo ń jẹ́ kínní ẹ̀yìn ẹ̀wẹ̀ lè ní ó jọ káàbà pé ẹ̀yìn ọkọ̀ nǹkan tó ṣe kínní kan sí i kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́ sí mi kíkẹ́ sí mi kíkẹ́ sí mi kíkẹ́ ìyá kejì kíkẹ́ mama kejì yẹn wo ìyá kejì. Ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun dìde ah, dìde ah, tí o sáré o ní sáré tíkẹ́ẹ̀tì mi tíkẹ́ẹ̀tì mi rẹ̀. owó táàmù rẹ̀ mílíọ̀nù. mú fóònù ẹ̀ wá mú fóònù ẹ̀ wá jẹ́ ń pè ṣẹ̀gẹ́ jẹ́ ń pè ṣẹ̀gẹ́. ṣẹ̀gẹ́ ti fi nọ́mbà tèmi gan síbí sí jàre. ẹ wo mama kejì ẹ̀wù tó mí àti tí omi nù kan yóò rí bàjẹ́ ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ẹjọ́ ẹja mi fóònù ẹjẹ pèsè ìgẹ́ ẹjọ́ tó bí ọlọ́run ọ̀ndà ọ̀ndà ẹ̀mú lórí tébù ọ̀ndà ìyẹn ọmọ ìsáàjì ẹ̀ nù náà òun nù. mo ti yọ mo ti yọ mo ti yọ mo ti yọ ẹlẹ́dàá <laughs> ah! mi ẹlẹ́dàá mi mhm. <laughs> zero seven zero eight four two ẹ̀ jẹ́ wo bí jẹ́ wo bí ẹ̀ ẹ̀ ẹ̀ náà ẹ̀ ẹ̀ ẹ̀nà owó èrè ṣẹ̀gẹ́. báwo ni wo wo wo wo a ti rí tíkẹ́ẹ̀tì o. a ti rí o. a ti rí ibo ló wà ibo ló wà ibo láti lè wá gbowó wa. wo fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ àní ibo ló wà ibo ló wà. aago mẹ́fà ni ọ́fíìsì máa close o. ẹjọ́ kí lago wí báyìí. yóò ti mọ lọ bí aago márùn-ún àbọ̀. ó dà wò a ti ń bọ̀ a ti ń bọ̀ bí tó wà. ẹ kí ni ká mú dání. wọ́n ní kí ni ká mú dání wọ́n ní id card àti tíkẹ́ẹ̀tì ẹ bá wo inú kóló bóyá. kò lè síbi ó wà ní ó yà ó yà ó yà ẹ wo àti mọ̀ àti mọ̀. ẹ má jẹ́ òfẹ́ kúrò lọ́wọ́ yín o àbíkẹ́ ṣe ẹlẹ́kẹ́ mi ò bá yín dì í mú ná. kò ní fẹ́. ọmọ fi bẹ́ẹ̀ yóò tutù yóò tutù ẹ ẹ mọ̀rùn mọ̀rùn mọ̀rùn ẹ wo adé tán. ó dá o ó dá ìbò ah, láti wá sí eléyìí ẹ wo inú mi yọ <laughs> ẹ jẹ́ n fi àpẹẹrẹ pé inú mi yọ hàn yín ẹlú agogo olú agogo ẹlú agogo a ní mo ti ń bọ̀ ọ̀sẹ̀ ó wà ní traffic máa dọ́dọ̀ yín láìpẹ́ ṣùgbọ́n kí n má bẹ̀rẹ̀ thank you ẹ ṣeun ẹ ẹ àwa nítorí tíkẹ́ẹ̀tì mi tíkẹ́ẹ̀tì mi ló jẹ. ẹ jẹ́ kó di next year ṣe gbọ́. Ah, ah! bàbá mi ẹ dákun ẹ má ṣe bá mi. ẹ jọ̀ọ́. ẹ dákun. yọ expire ah ní nẹ́sì ẹ̀ nígbà tá a bá tún wá sọdún tán ọ̀la ọdún ẹ̀ ní ó kùn ẹ̀ dákun ẹ̀ sáà bá sí. ẹ̀ ní ní ó kọ mi nù ń bẹ́ẹ̀ dì mí. Mm. ẹ ah, mo fẹ́ confirm ticket number f eight four eight one zero. Okay, thank you. kan náà báyìí sọ yìí. sọ mú báyìí wá. kò láti sọ eh, eh, eh. ẹ wò mo kà pé ah, ẹ ṣeun ẹ ṣeun zero zero. zero báwo two nọ́mbà mi ti pẹ́. Ah, ah, rárá mo gbàgbé bóyá wo lápò já ẹ wo yan tí wọn sì fi yòókù lẹ́ẹ̀mẹ́. níta ló tí ó àbí <laughs> ọlọ́run sá ti ṣe fún wa. <laughs> Hmm ó kọ mi bẹ́ẹ̀ eight one two four eight yeah Jimmy Agbaje. All right. Forty-four minutes in his account. Ah. <laughs> wọ́n ti wọ́n ti ṣe ah ọlọ́wọ́ bá mi ẹ̀yìn tí ì rí ẹ̀yìn tí ì rí <laughs> lórí ìyá láti rí. àti rí o. ẹ má rí you can go now i have to go. wo wo náà wo náà. ah ó ti wọlé ó ti wọlé ó ti wọlé ó ti wọlé. <laughs> ẹ dọ́kun ẹ dọ́kun ẹ jọ ìlà orí mi yóò tó bí èlò tí wọ́n ń tà. ìgbà tí mo lọ UK last time ni mo rà mm. any other thing. hello ah ah èmi ti travel báyìí mi ò sí ní gbogbo àdúgbò báyìí o ọ̀nà mi ti jìn ó ṣe. <laughs> Christmas. So tender and mild.